dúró tì mí ọlọ́run mo mi dúró ti gbogbo ẹ̀mọ yorùbá káàkiri àgbáyé pátápátá mo dúpẹ́ lọ bàbá mi Bánjí Akíntóyè àwa hero father, bàbá dáadáa bàbá lálùbáríkà ẹ̀mí yóò gùn fún mi bàbá ẹ pẹ́ fún mi ẹ jẹun àwọn ọmọ yín ẹ gbé wa nílẹ̀ lérí láti ọlọ́run ni ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ nílẹ̀ parí ẹ̀ ẹni lẹ́nu nígbà ṣe é ṣe mo dúpẹ́ lọ gbogbo àwọn ẹgbẹ́ ysdm pátápátá torí wọn ni wọn ń bínú pé mi kí àwọn míì tó bẹ̀ kí mọ́ kì í ta lèmi tí mi ní kì í ẹ dúró tì mí ẹ náwó ẹ nára lé mi lórí ìwà ní dúró mi ní kì í à mo gbọ́dọ̀ ṣe fídíò tí special ni mo kí gbogbo ẹ̀yẹn gbé wáyé dẹ̀ látòrí bàbá mi ayélóge bàbá ayélóge bàbá ní mo pe bàbá lóru bàbá ó gbé bàbá mi òkè bí ọ̀run dókítà òkè bí ọ̀run ó kí yí gan ó kí yí gan ojú ò ní tì í láéláé inú mọ́tò mo sì wà náà mo ti wà ní Germany confam pẹ̀lú àwọn fámìlì mi mo wà pẹ̀lú àwọn fámìlì mi a sì ń lọ lé ni bàbá bàbá dáadáa bàbá wairo bàbá yo bàbá bàbá akitoye bàbá dáadáa ẹni nígbà sẹ́yìn ṣe ẹ mo fẹ́ kí gbogbo àwọn Yorùbá ká parapọ̀ lọ́wọ́ kan ojú gbogbo òfin ìjà tí máa ń bẹ wa parí gbogbo ìjà pátápátá ẹ ohun tá ti dé èmi ti dé padà mo ti dé padà no going back lọ́rọ̀ yorùbá àṣìlọ́kọ̀ ah, ẹrú fúlàní mọ́ bàbá mi ẹ̀mí yóò gùn mo sọ fún yín inú mọ́tò làwọn báyìí ẹ tẹ́ mo dúpẹ́ mo ní kí n kí gbogbo lé ni mo kí gbogbo ẹ gbé wáṣẹ mo ẹ má bínú bàbá mi o ẹ̀yin mọ̀mọ́ mi tẹ wà ń bẹ ojú òní ti yín o ẹ kú nẹwọ ẹ kú nẹra ẹ dákun ẹ dókítà òkèbí ọ̀run òkè dada bàbá mi ayé lóge màá tún yín kí lọ́tọ̀ tí n bá délé ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ kú pàdé ẹ ṣé gan orúkọ mi ni Sunday ọmọ yín Ìgbòho <laughs> Fáyọ̀mídé ọkọ rọ́pò ọkọ tó rọ̀ sí. Mo ti dé padà. Igbó òòṣà. Mo dé ìyá mi. Yèyé dára. Mo dé padà. Mo ti dé ti ọlọ́run dára. Mo dé ti ọlọ́run. Mo ti dé ti ọlọ́run báyìí. Kì í ṣe Sunday kú tó númọ́ o. Sunday ìjàmbá ti ta lọ́sọ̀nà kan. Ó gbàjù igbó òòṣà. Ó ṣàbí òòṣà. Kí òòṣà òòṣà. Ìjà ti bẹ̀rẹ̀ nípẹ̀rẹ̀. Ẹ jẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ gbọ́ nǹkan tó lóye sọ olóye mo máa ń gbọ́ pọ́n pè yín Sunday Kútọ̀nù ẹlẹ́kìí ṣe Sunday Kútọ̀nù gbọ́lẹ̀ wà báyìí. mo ti fi Sunday ní international Sunday. international Sunday. olóye Sunday tó gbóòṣà irú wọn lẹ. ìfúra mi ní lídìí bàbá mi dé. irú wọn lẹ. irú wọn lẹ. irú wọn lẹ. mo kì í yan o. a kì í yan o. a kì í yan o kì í ṣẹlẹ̀ ìṣà ọlọ́run tó ń bẹ̀rẹ̀ ẹni tí bínú wọn kà bínú kó ló ń bọ̀ nàkì. láṣẹ nínú ma rẹ. mo gbẹ nítorí bàlá ní délẹ̀ lẹ́rìí á débẹ̀ lẹ́yìn ẹni. láṣẹ láṣẹ nínú ma rẹ. mo gbẹ nítorí tí pásítà wà fọlọ́sẹ̀ ló yọ parẹ́ tọmọtọmọ ni. láṣẹ nínú ma rẹ. àwọn òbí tọmọ tí àníbáyá sí àníbáyá mi wá pé àwọn tọ́lọ́wọ̀n ọ̀rẹ́ tó ń rárá wọn kọ́ lọ parapọ̀ kọ́ jókòó jẹ́ ọlọ́wọ̀n ọ̀rẹ́ wọn fúnra náà rárá wọn kọ́ lọ sí ẹ̀dọ̀.

ó wá lọ́wọ́ ẹni kankan ìtúsílẹ̀ mi ò wá lọ́wọ́ anybody ó wá lọ́wọ́ hmm. ọlọ́run tó mú mi nílẹ̀ fúnra ẹni. so ẹ gbà pé wọ́n fẹ́ ṣẹlẹ̀ o mo dúpẹ́ lọ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ pé bàbá bàbá títọ́ yìí ṣàdéhùn bàbá dáadáa pẹ́tọ́ ọ̀tún ọ̀bá gbẹ́rẹ́lẹ̀ báyìí kí ni kò ń bẹ́ẹ̀ nà wọ́n náà ló ní ìdìbò kò ń bẹ́ẹ̀ nà délẹ̀ Yorùbá èmi náà nílẹ̀ lídìí bàbá mi délẹ̀ Yorùbá padà láti ọlọ́run. lágbára ọlọ́run fọkànfẹ́ ká sọ fún gbogbo àwọn mídíà wa àsìkò yìí kì í sàsìkò tá a mọ bú àwọn àgbàlagbà. gbogbo àti ń bú àgbàlagbà kọ́ lọ sára kọ́ lọ mùsùlùmí báyìí gbogbo ẹni tó bá ti mídíà tó bá ti bú àgbàlagbà ayọ kóònù mídíà tí àkọ́dá dúró kọ́mọ sẹ̀kẹ́ ìbú tiẹ̀ ó ti di rọ́bì àtọ́ ti rọ́bì ó ṣe wà ní ẹ̀kọ́ òòṣà. àbẹ ká bẹ́ẹ̀ ni kankan bú ọba tàbí bújòyè kankan fọ̀ náà ẹ̀sọ́ pẹ̀ kéésì fọ̀ náà fẹ́ kọ́rẹ́ bá. a fẹ́ gba ẹ̀tọ́ àwọn bàbá wa fún wọn padà lọ́wọ́ àwọn tí àwọn ọ̀dẹ̀lú èèyàn tó ń padà lọ́lọ́sẹ̀ ẹ lọ sùn kò sí tó bẹ̀rẹ̀ orílẹ̀-èdè yorùbá tiwa ni kò dẹ̀ ní bàjẹ́ èmi ń bẹ ẹnu ọmọ tó ní green card ní yorùbá mọ́kànlá gbangba. bẹ́ẹ̀ni. èmi nìkan ni mo ní green card ní yorùbá lójú mo ní bó mo fẹ́ sá lọ bó mo fẹ́ sá lọ. identity yorùbá nìyẹn. alákòóso alákòóso yìí ní ìgbà abẹ yorùbá mà abẹ yorùbá mà.